ẹtùn bọ́bẹ̀ tó sì tẹ̀síwájú pẹ̀lú ọláyímíkà babs àtàbàtúbú abẹ́rẹ́ orin dúpẹ́ awẹ́ abilékọ dúpẹ́ awẹ́ ni mo gbà lálejò ah! ọ̀nà tí àwọn gbà di olórin ó yàtọ̀ díẹ̀ mi ì fi bẹ́ẹ̀ gbàládùra wípé kójú orí tó tó bẹ́ẹ̀ kó tó di pé a gbọ́ tó ṣe ṣe àwọn náà sọ pé wọ́n ti ń gbọ́ tẹ́lẹ̀ àmọ́ nígbà tí nǹkan tó dáa pé ó le díẹ̀ tó dé ọlọ́run mọ́ <laughs> finally. ó ga wọ́n sì ti orin ilẹ̀ kọ títí tẹ̀mí ó fi kọ́ tẹ̀mí ni a fi pin ni agbára ọlọ́run ọlọ́run á sì fún yín ní agbára ṣé tí wàá gbé orin yìí dé àwọn ìlú ọba lọ́hùn àbí nàìjíríà nìkan yìí náà ní bí àwọn ìlú o. Mm, orin mi ti dé ah, US orin mi ti dé London torí mo ní àwọn èèyàn ní London. ẹ̀yin gangan ní lílọ sọ́hùn ṣé ẹ ti lọ ọkọ lọ́hùn Ah, rárá o bọ̀tọ̀ ọlọ́run máa mú mi lọ lágbára ọlọ́run. láìpẹ́ èmi ò tẹ̀ mú yín lọ ọlọ́run tẹ̀ ní kí n mú yín dání. àmì jésù bọ̀ mo kọ́ ní strength mo kọrin ní strength. Jerusalem ẹ mo kọrin ní strength. ẹ ti lọ sí wo ìjèṣà rí o. ìjèṣà ìjèṣà lọkọ mi. mo mọ̀ pé ìjèṣà lọkọ yín àmọ́ ẹ ti lọ sí ìwò ìjèṣà rí. ah ìwọ túmọ̀ mi ìtúmọ̀ lù yín. ẹ ìtúmọ̀ lù yín. ìṣọ́ máa ń gba físà bẹ̀ ni. Ah, lẹ́yìn ètò yẹn submit passport yín. kò sí pọ́nà ṣé ẹni tẹ́ bá ti lóṣòdì ẹ̀yẹn wọ mọ́tò Iléṣà tó bá hmm. Iléṣà ẹ wọ mọ́tò Ìjẹ̀bú Ìjẹ̀ṣà ẹ wá béèrè pé ibo ni Ìwòyè wà hmm. bẹ́ẹ̀ ni airport wa wà <laughs> ẹ dé Ìwòyè nìyẹn <laughs> ẹ ti tra fún tẹ̀wá ti lọ wọ Ìjẹ̀ṣà <laughs> àwọn ọmọ bẹ̀rẹ̀. tí bá ń bọ̀ Ìjẹ̀ṣà ni mo máa fẹ́ lọ́kọ. ní tí bá tún bọ̀ láyé ọjọ́ mi hmm, tó lọ fẹ́ bá wà ẹ̀yìn Ìjẹ̀ṣà àwọn ọkọ mi nìyẹn. Ah, kó tó di pé a ka abala ẹlẹ́sẹ̀ lẹ abala kan wà lórí ètò tá a pè ní abala àmì orí ọ̀rọ̀ Hmm. ṣẹ́ni tá à ń ṣe ní abala yìí ni pé ẹnìkan sọ wípé ká tó rí bíi àádọ́ta ọdún sí ọgọ́rùn-ún ọdún síbi tá a wà yìí hmm. ó ṣeé ṣe kí èdè Yorùbá kó dohun àfìsẹ́yìn tẹ́gùn fi sọ tàbí káwọn ọmọ Yorùbá ká tó wá máa fi owó ra èdè wa eléyìí wá jẹ́ ní tó ká wa lára lórí tẹlifíṣàn pé kí ni táwa náà lè ṣe láti má jẹ́ kí èdè wọ́ di àfìsẹ́yìn tẹ́gùn fi sọ láńpẹ́ hmm. a sì lè ṣe gbogbo ẹ̀ tán pé abala yìí ká mú owó ètò tá a máa fi mọ ìtumọ̀ ọ̀rọ̀ tá a bá kọ òjò tá a kójó tá a kòjò hmm. àmì ohun orí ọ̀rọ̀ làá fi mọ òjò rè òjò rè tá a ṣe mú abala ìlọ́kùnkúndùn rè láti hmm. mọ ìtumọ̀ àwọn ọ̀rọ̀ torí láì sámì àìmọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ hmm. ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ rẹ ṣẹ́wárí àwọn èèyàn ti wà ń gbòòrò lọ́hùn tí wọ́n bá wa bí yín léèrè èyí tí wọ́n fẹ́ ká ẹ fi àmì sí lónìí ilé agbára lọ́hùn ta ló wà ń bẹ̀ kí ni ti mo fẹ́ kí wọ́n bá ń fi àmì sí orúkọ mi ni ọlákìtàn láti ìlú abẹ́òkúta a gbádùn ètò yín ètò bàbá ètò lórí orísun tv mo fẹ́ kí àlejò yín kí wọ́n bá wa fàmì sórí ọ̀rọ̀ yìí agbanilágbàtàn agbanilágbàtàn ẹ ṣé. <laughs> ọlákìtàn láti abẹ́òkúta wọ́n ní kẹ́ fi àmì sí agbanilágbàtàn agbanilágbàtàn. àǹtí ọlákìtàn ìbéèrè lálẹ́ béèrè lọ́wọ́ mi ò kí ló dé àwọn èèyàn ńláńlá ló ń béèrè lọ́wọ́ mi ìbéèrè lálẹ́ ń béèrè àgbànilágbàtọ́ àgbànilágbàtọ́ o ẹ ṣe bàbá àgbànilágbàtọ́ à ń gbébọ̀ ni a fẹ́ pò pọ̀ a fẹ́ pò pọ̀ ṣòye yín bẹ́ẹ̀ yẹn a fẹ́ pò pọ̀ ah ibùsáyọ̀ àgbànilágbàtọ́ mm, mm, mm, dodo mi dodo dodo mi do re dòdò <laughs> do do re ah! mo fẹ́ràn do do dòdò do do ah! ẹ bẹ́ẹ̀ ni pé ẹ ṣì láti Àkúrẹ́ ẹ ṣì wá padà sí lẹ́sàn sáàdì ọ̀dọ̀ dádì ẹ wá padà wá sí Àbújá ẹ wá mm. sí ẹ wá gbàgbé wá sí Orísun ẹ ṣì jù dọjọ́ mi agbanilágbà tán ẹ máa wojú mi kẹwàá wí tẹ̀lé mi agbanilágbà tán. agbanilágbà tán. rere mi dò mí. rere mi dò mí. agbanilágbà tán. Ah, rere mi dò mí. agbanilágbà tán. agbanilágbà tán. rere mi dò mí. rere mi dò mí. ẹ pàtẹ́wọ́ fátọ́kùn ètò wàlẹ̀. Ah, pàtẹ́wọ́ ah, nítorí pé ẹ gẹ̀ẹ́tì ẹ̀ ta ló wà ń bẹ̀ kí ni tẹ́ ní fún àlejò. orúkọ mi ni Fọlákẹ́mi Tolúlọpẹ́ láti ìlú Kánò ah Orísun tẹlifíṣàn gangan ni Àtàbàtúbú à ń gbádùn yín gan nílùú Kánò o ẹṣẹ kú iṣẹ́ takuntakun kò dẹ̀ ní sú yín kò ní rẹ̀yìn àlejò wa lórí ètò lónìí ẹjọ mo fẹ́ kẹ́ bá mi fi àmì sí arígbábuwó kẹ́ bá wa fi àmì sí arígbábuwó arígbábuwó ẹ ṣeun ni. ẹ ṣe o láti yan yan lukano Kánò sọlúńkù gbogbo ẹ̀yin fans wa ń Kánò mo kí gbogbo yín o ẹ̀yin Fọlákẹ́ láti ìlú ẹ ti gbọ́ wọn ní kẹ́ fi àmì sí arígbábuwó àrí igba fi bu owó àrígbá bu owó. ah ó fẹ́ ó fẹ́ bá ìlànà ṣọ́ọ̀bù bísínẹ́sì ni mu ah. àrígbá bu owó. ẹ tún fakọ gbé àrígbá bu owó. <laughs> re mi mi re mi. Eh? re mi mi re mi. ẹ dẹ ẹ sì dára yín lójú. ah mo ah o dá mi lójú dẹ <laughs> àbí. àrígbá bu owó ẹgbà. Ah, ògo ní fọlọ́run lókè ọ̀run mo ti wọnú ẹ̀mí lọ mo ti ń gbàdúrà ọlọ́run jẹ́rìí ara ẹ̀ nínú yìí eh, ah, ah, torí mi gbọ́dọ̀ ṣí fún àwọn olólùfẹ́ mi. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ìgbà kan nu mẹ́ta. mo dúpẹ́. arígbàbuwo rèmi mi remi, arígbàbuwo remi. mi hmm. ó wá ku ẹ̀kan pẹ́rẹ́ tó kù tí a fi ka abalẹ̀ lẹ́sẹ̀ lẹ̀. Hmm. níta ń wò wájú ni wọ́n pè ní agbọ̀n ọgbọ́n ìbéèrè pọ̀ ń bẹ ṣùgbọ́n ẹrù ẹ ṣí kẹrù kẹmú ìbéèrè kan láàrin ìṣẹ́jú. Ah, lótú bó mi lọ yìí o. Eh, owó ilẹ̀ parí mẹ́ eh, ah, kí n ṣe eh, mi lọ wá kí n ṣe. ẹrù pọ̀ ẹrù pọ̀ ẹ ń fọkàn tó ètò gbogbo ti wá ní òkè ọya lọ́hùn tó jẹ́ pé ibi ti ń kọ́ àmì ti ń kọ́ hmm. bí fún yín lónìí. owó lẹ́ parí o tí yorùbá bá bọ̀ tán ní àìtéyínká àìtéyínká ẹ parí ẹ̀. àìtéyínká nínú òyọ náà. <laughs> ó lè yẹ àwọn òyọ náà. èyí lólùfẹ́ mi gbọ́ ṣé yín dúpọ̀ awẹ́ yọ. <laughs> èyí àdàbà tó fún ọ̀rọ̀ ayọ̀ ẹ̀ rà ayọ̀. Ah, ah, àìtéyínká. àìtéyínká. mi ò jẹ́ ká rí ọ̀kan. mi ò jẹ́ ká. rí ọ̀kan àbí. eyín làá fi ń rí ọ̀kan àbí ìyẹn jẹ́ gò ìyẹn jẹ́ àtidúpẹ́ àwẹ̀ ẹ jẹ́ ìrìn yín lọ́wọ́ tó bá dọjọ́ mi àìtẹ́yínká ńlá dọwọ́ bò ó hmm. àìtẹ́yínká ńlá dọwọ́ bò ó tó bá di ọjọ́ mi ẹ jẹ́ fi mọ bẹ́ẹ̀ fún yín àìtẹ́yínká là ń dọwọ́ bò ó bó ṣe jẹ́ rẹ̀ ó ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n mọ̀ yín jù báyìí lọ ṣe lórí àwọn social media lórí Facebook kí lórúkọ yín bẹ̀. Dúpẹ́ Awẹ́ Arif JP dúpẹ́ awẹ́. arif jp jp eh, lórí instagram ńkọ́. dúpẹ́ awẹ́ jp. dúpẹ́ awẹ́ jp ṣe wà lórí twitter. mara ah, olótú. kó tó di pé ẹ máa lọ a lọ sí orí ìtàgé lọ́hùn àwọn kan mm. fẹ́ dàbí dúpẹ́ awẹ́ jp àwọn náà fẹ́ máa kọrin bíi tí wọ́n fẹ́ máa ṣe bíi tí àwọn náà ń ṣòwò ẹlòmíì ò tiẹ̀ mm. ṣòwò àmọ́ wọ́n fẹ́ dàbí tìyẹn gẹ́lẹ́ kí ni ìmọ̀ràn tẹni fún wọn. Hmm, olótú ìmọ̀ràn tí mo gbà wọ́n ni pé kán dó lórí ẹsẹ̀ wọn hmm. challenges lè wà o ẹ lè rí ìdojúkọ so many places so many ways but ẹ dó lórí ẹsẹ̀ yín hmm. jésù amúyín jánà lórúkọ jésù. àmì ọ̀rọ̀ lẹ́tí bọ́lá tẹnu abilékọ dúpẹ́ àwọn jp wọn gbogbo èyí tí ẹ fẹ́ dàbí tiwọn kẹ́ẹ̀dó lórí ẹsẹ̀ yìí ìpolówó ọjà ńlá gúnmọ́ owó ilẹ̀ orísun ń tà wàràwàrà olùléṣẹ́ wà ní nọ́mbà twenty two coca street ọ̀fọ̀rẹ́mọládé bus stop college road ní ọgbà ìlú èkó ń bí gbogbo ìpolówó nìkan ẹgbẹ́ wa ẹ̀yin tí ẹ fẹ́ dá aṣọ fún àtàbàtúbú ẹ̀yin oníléeṣẹ́ kéékèèké iléeṣẹ́ ńláńlá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 Eh, Instagram at Àtàbàtúbú ẹ̀yin tẹ́ ṣe ń pè mí wípé Àtàbàtúbú eh, la ṣe fẹ́ dá sétò ẹ̀ ń pè mí ẹ ṣe one minute video orúkọ mi rèé ibi tí mo ti ń sọ̀rọ̀ rèé ẹ dẹ̀ sọ ohun tẹ́ fẹ́ kí wọ́n bá yín fi àmì sí ló bá tàn tọ̀ ẹ̀yin tẹ́ lẹ́yìn sí lórí Instagram ẹ sẹ́ndẹ̀ sí mi lórí Messenger màá bá yín gbé ńbẹ̀ agbára Ọlọ́run àríjù báyìí lọ́la balá yìí ẹ jẹ́ àlọ́ kọrin wọ́n làwọn máa kun orin fún wa ẹ ṣe tán àbẹ́ ẹ ṣe tán. tó